Jòhánù orí kẹrin. Àwọn Farisi gbọ́ pé àwọn ọmọ ẹ̀yìn Jésù ń pọ̀ ju àwọn ọmọ ẹ̀yìn Jòhánù lọ àti pé Jésù ń ṣe ìrìbọmi fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ju Jòhánù lọ ṣùgbọ́n ṣá kì í ṣe Jésù fúnra rẹ̀ ni ó ń ṣe ìrìbọmi fún àwọn ènìyàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ni. nígbà tí Jésù mọ̀ pé àwọn Farisí ti gbọ́ ìròyìn yìí ó kúrò ní Jùdíà ó tún padà lọ sí Gálílì ó ní láti gba àárín ilẹ̀ samaria kọjá ó dé ìlú samaria kan tí ń jẹ́ síkárì lẹ́bàá ilẹ̀ tí jákọ́bì fún jósẹ́fù ọmọ rẹ̀ kànga kan tí ó ní omi wà níbẹ̀ tí jákọ́bù gbẹ́ nígbà ayé rẹ̀ jésù jókòó létí kànga náà ní nǹkan bíi agogo méjìlá ọ̀sán àárẹ̀ ti mú un nítorí ìrìn àjò tí ó rìn obìnrin kan ará samaria wá pọn omi jésù wí fún un pé fún mi ní omi mu ní àkókò yìí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ ra oúnjẹ nínú ìlú obìnrin ará samaria náà dá jésù lóhùn pé kí ló dé tí ìwọ tí o jẹ́ júù fi ń béèrè omi lọ́wọ́ èmi tí mo jẹ́ obìnrin ará samaria. gbólóhùn yìí jáde nítorí àwọn júù kì í ní ohunkóhun ṣe pẹ̀lú àwọn ará samaria jésù dá a lóhùn pé bí ó bá jẹ́ pé o mọ ẹ̀bùn ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi ní omi mu ìwọ ìbá béèrè omi yìí lọ́wọ́ rẹ̀ òun ìbá sì fún ọ. obìnrin náà sọ fún un pé. alàgbà o kò ní ohun tí o lè fi fa omi kànga yìí sì jìn níbo ni ìwọ ti mú omi ìyè wá ìwọ kò sáà ju Jákọ́bù baba ńlá wa tí ó gbẹ́ kànga yìí fún wa lọ tí òun àti àwọn ọmọ rẹ̀ àti ẹran ọ̀sìn rẹ̀ sì mu níbẹ̀ jésù dá a lóhùn pé. ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí òǹgbẹ yóò tún gbẹ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi yóò fi fún un òǹgbẹ kò ní í gbẹ mọ́ láé ṣùgbọ́n omi tí n ó fún un yóò di orísun omi nínú rẹ̀ tí yóò máa sun títí dé ìyè àìnípẹ̀kun. obìnrin náà sọ fún un pé. alàgbà fún mi ní omi yìí kí òǹgbẹ má bàa gbẹ mí mọ́ kí má bàa tún wá pọn omi níhìn mọ́ jésù wí fún un pé. lọ pe ọkọ rẹ wá ná. obìnrin náà dáhùn pé. èmi kò ní ọkọ. jésù wí fún un pé. o wíire pé o kò ní ọkọ nítorí o ti ní ọkọ márùn-ún rí ẹni tí o wà lọ́dọ̀ rẹ̀ ní ìsinsìnyí kì í ṣe ọkọ rẹ òtítọ́ ni o sọ. obìnrin náà sọ fún un pé. alàgbà mo wòye pé wòlíì ni ọ́ ní orí òkè tí ó wà lọ́hùn-ún yìí ni àwọn baba wa ń sin ọlọ́run ṣùgbọ́n ẹ̀yin wípé Jerúsálẹ́mù ni tí a ní láti máa sìn ín. Jésù wí fún un pé arábìnrin gbà mí gbọ́ àkókò ń bọ̀ tí ó jẹ́ pé àti ní orí òkè yìí ni àti ní Jerúsálẹ́mù ni kò ní sí ibi tí ó ti máa sin baba mọ́ ẹ̀yin ará Samaria kò mọ ẹni tí ẹ̀ ń sìn àwa Júù mọ ẹni tí à ń sìn nítorí láti ọ̀dọ̀ wa ni ìgbàlà ti wá ṣùgbọ́n àkókò ń bọ̀ ó tilẹ̀ dé tán báyìí nígbà tí àwọn tí ń jọ́sìn tòótọ́ yóò máa sin baba ní ẹ̀mí àti ní òtítọ́ nítorí irú àwọn bẹ́ẹ̀ ni baba ń wá kí wọ́n máa sin òun ẹ̀mí ni ọlọ́run àwọn tí ó bá ń sìn ní láti sìn ní ẹ̀mí àti ní òtítọ́. obìnrin náà sọ fún un pé. mo mọ̀ pé mẹ̀sáyà tí ó ń jẹ́ kristi ń bọ̀ nígbà tí ó bá dé yóò fi ohun gbogbo hàn wá jésù wí fún un pé èmi tí mò ń bá ọ sọ̀rọ̀ yìí ni mèsáyà náà. ní àkókò yìí ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dé ẹnu yà wọ́n pé obìnrin ni ó ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni nínú wọn kò bi obìnrin náà pé kí ni ó ń wá bẹ́ẹ̀ ni wọn kò bi òun náà pé kí ló dé tí ó fi ń bá obìnrin sọ̀rọ̀ obìnrin náà fi ìkòkò omi rẹ̀ sílẹ̀ ó lọ sí àárín ìlú ó sọ fún àwọn ènìyàn pé. ẹ wá wo ọkùnrin tí ó sọ gbogbo ohun tí mo ti ṣe fún mi ǹjẹ́ mẹ̀sáyà tí à ń retí kọ́. wọ́n bá jáde láti inú ìlú lọ sọ́dọ̀ jésù lẹ́yìn tí obìnrin náà ti lọ sí àárín ìlú àwọn ọmọ ẹ̀yìn jésù ń bẹ̀ pé. rábì jẹun. ṣùgbọ́n ó dá wọn lóhùn pé. mo ní oúnjẹ láti jẹ tí ẹ̀yin kò mọ̀ nípa rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí í béèrè láàrin ara wọn pé. àbí ẹnìkan ti gbé oúnjẹ wá fún un ni. jésù wí fún wọn pé. ní tèmi oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi ní iṣẹ́ àti láti parí iṣẹ́ tí ó fún mi ṣe ṣé ẹ máa ń sọ pé ìkórè kù oṣù mẹ́rin ẹni tí ń kórè a máa rí èrè gbà ó ń kó ìrè jọ sí ìyà àìnípẹ̀kun kí inú ẹni tí ń fúrúgbìn àti ti ẹni tí ń kórè lè jọ máa dùn pọ̀ òtítọ́ ni ọ̀rọ̀ yìí pé ọ̀tọ̀ ni ẹni tí ń fúrúgbìn ọ̀tọ̀ ni ẹni tí ń kórè mo rán yín láti kórè níbi tí ẹ kò tí ì ṣiṣẹ́ ọ̀gbìn àwọn ẹnìkan ti ṣiṣẹ́ ẹ̀yin wá ń jèrè iṣẹ́ wọn. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ará Samaria tí ó wá láti inú ìlú gbà á gbọ́ nítorí ọ̀rọ̀ obìnrin tí ó jẹ́rìí pé ó sọ gbogbo ohun tí mo ṣe fún mi nígbà tí àwọn ará Samaria dé ọ̀dọ̀ rẹ̀ wọ́n bẹ̀ ẹ́ kí ó dúró lọ́dọ̀ wọn ó bá dúró níbẹ̀ fún ọjọ́ méjì ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn tún gbàgbọ́ nítorí ọ̀rọ̀ rẹ̀ wọ́n wí fún obìnrin náà pé. kì í ṣe nítorí ohun tí o sọ ni a fi gbàgbọ́ nítorí àwa fúnra wa ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àwa mọ̀ nítòótọ́ pé òun ni olùgbàlà aráyé. lẹ́yìn ọjọ́ méjì jésù jáde kúrò níbẹ̀ lọ sí gálílì nítorí òun fúnra rẹ̀ jẹ́rìí pé wòlíì kan kò ní ọlá nínú ìlú bàbá rẹ̀ nígbà tí ó dé Gálílì àwọn ará Gálílì gbà á tọwọ́tẹsẹ̀ nítorí wọ́n ti rí ohun gbogbo tí ó ti ṣe ní Jerusalem ní àkókò àjọ̀dún ìrékọjá nítorí pé àwọn náà lọ sí ibi àjọ̀dún náà Jésù tún lọ sí ìlú Kánà àti Gálílì níbi tí ó ti sọ omi di ọtí ní ìjẹlò ìjòyè kan wà ní Kapanaumu tí ọmọ rẹ̀ ń ṣàìsàn nígbà tí ó gbọ́ pé jésù ti dé sí gálílì láti jùdíà ó lọ sí ọ̀dọ̀ rẹ̀ láti bẹ̀ ẹ́ pé kí ó wá wo ọmọ òun sàn nítorí ọmọ òun ń kú lọ jésù wí fún un pé. bí ẹ kò bá rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ẹ kò ní í gbàgbọ́. ìjòyè náà bẹ̀ ẹ́ pé. alàgbà tètè wá kí ọmọ mi tó kú. jésù wí fún un pé. máa lọ ọmọ rẹ yóò yè ọkùnrin náà gba ọ̀rọ̀ tí Jésù sọ fún gbọ́ ó bá ń lọ sílé bí ó ti ń lọ àwọn ìránṣẹ́ rẹ̀ wá pàdé rẹ̀ wọ́n wí fún un pé. ọmọ rẹ ti gbádùn. ìjòyè náà wádìí lọ́wọ́ wọn nípa àkókò tí ọmọ náà bẹ̀rẹ̀ sí í gbádùn wọ́n dá a lóhùn pé. lánàá ní nǹkan bíi aago kan ni ibà náà lọ. bàbá ọmọ náà mọ̀ pé àkókò náà gan-an ni Jésù sọ fún òun pé ọmọ rẹ yóò yè òun àti gbogbo ilé rẹ̀ bá gba Jésù gbọ́ èyí ni iṣẹ́ abàmì kejì tí Jésù ṣe nígbà tí ó kúrò ní Jùdíà tí ó wá sí Gálílì